èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn Ustaz Abdul Fattah Al-Sarumi tí wọ́n ń da ẹgbẹ́jẹ́tò yìí gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nyí ìkànnì alábàríkà Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá wù wá lórí nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kọ̀ wa Abdul Fattah Al-Sarumi sórí àwọn wọ̀nyí zero eight one zero three three. جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فون الله وبا شداوة أطريك الله واتيك فن أتواجوا النبوة محمد أبلون كفي كتي أطريك كفي كاري بوك بوينتي انطري لأن النبي تفي ديجا بوين دي القيامة أبو أتي أنبيت الدين يسر أكي وكل السلام عليكم ورحمة الله وبركاته naam ah, ọ̀rọ̀ nípa ahkamul jana'iz àbí aljanazatu fil islam bí a ṣe máa ń ṣe òkú nínú islam tí òkú bá kú òun náà ni ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ wá láti nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sí ẹ̀yìn àyí tí mo sọ kẹ́yìn òun náà ni bí a ṣe máa ń wẹ òkú tọ́ àwọn dúpẹ́ mo dúpẹ́ fún àwọn tí wọ́n ń pe àwọn àkíyèsí àkọ́lẹ̀ lómi àkíyèsí rẹ̀ bí ìbéèrè ni lórí ètò mọ̀ pé àfà ni irú àwọn tí wọ́n béèrè irú ìbéèrè yìí níjẹ̀jọ́ wọ́n béèrè béèrè pé ẹni tí wọ́n bá ṣe pé ó jóná tí ọlọ́mọṣẹ́ àsọ wọn bẹ́ẹ̀ kó làwọn níbi mùsíbà ẹni pé iná jíjó bí aná lórí sábàbí tẹ́nìyẹn fi kú so ó jóná nínú ilé ni ó jóná sínú mọ́tò ni tó ó sì jẹ́ mùsùlùmí àbí ilé wólù àbí accident mọ́tò náà ló ṣẹlẹ̀ tó pírú ènìyàn báwo ni a ṣe wẹ̀ ẹ́ tó àdẹ́ni tó ṣe pé ó ti ní ìpèníjà títí bóyá eríkè kan ti gé ní ara rẹ̀ lẹ́yìn ìgbà tó wá kú tán tó ṣe pé wọ́n ti wá fún un ní bóyá plastic eh, artificial part mìíràn ti fún padà níbi tí wọ́n amputate yẹn tí bó ní àṣìṣe irú eríkè yẹn bó láṣìṣe máa gbé láti ibi ẹni tí ọba jóná so àwọn àfáà dá sí nítorí ẹni yẹn a ní ká wòye sí bó ṣe rí ṣẹ̀mọ̀ oríṣiríṣi jíjóná náà ni ó wà tó tó bá ṣe pé jíjóná tẹ́nìyẹn jóná ó rọrùn láti pé kí á rí wẹ̀ ẹni pé tí iná tó jó yẹn kì í ṣe pé ó lágbára púpọ̀ àbí bóyá lẹ́yìn ìgbà tí iná jó ẹni yẹn tán àwọn ìbẹ̀rẹ̀ ti fún torí ẹni yẹn á wẹ̀ gẹ́gẹ́ bí a ṣe wẹ ìwẹ̀ ẹni tí nǹkan kan jó náà ni àmọ́ tó bá ṣe pé lam yatayassar ghusluhu kálá fẹ́ wẹ̀ kò ní rọrùn لأنه قد يذهب الماء أجزاءه منه بغسله لكونه احترق تشقي تباني كما فمي وي àwọn iríkè kọ̀ọ̀kan àbáwọn kankan yóò máa jábọ́lẹ̀ lára rú ẹni yẹn ah rú ẹni yẹn onídìí kí wọ́n wẹ̀ ìtàyàmàm aw yuyammam lahu nítorí wọ́n kàn ṣe fún rú ẹni yẹn ni pé wọ́n ṣètàyàmùmù fún ni wọ́n ṣètàyàmùmù fún un ẹni wẹrú ẹni yẹn tó tó wá ṣe pé kò bá ní rọrùn láti lè wẹ̀ nǹkan ṣe náà ni pé tàyámúmù bó láì tàyámúmù fún ẹ fi ọwọ́ kan yìpẹ̀ sọ ẹ wà gbọ̀n ọwọ́ yẹn nù sọ ẹ wà fọwọ́ nù ní ojú ẹ fi nù ní ọrùn ọwọ́ nìkan so kúrò tó bá ṣe pé ibi tẹ tó fẹ́ fi nù lójú rẹ̀ náà kò tún rọrùn kò tún rọrùn tó kí gbogbo bẹ̀ náà ò ṣe dé ẹ fi kalẹ̀ kò ní nídìí kẹwẹ́ láyé ní wattaqullaha mastata'tum ọlọ́wọ́n bá ní bàbá ṣe lágbára mọ́ náà ní ká ti sin òun bí pàwọ́ bá ṣe tó ní tí pàwọ́ bá tó ń tàbá nírí ṣe ní ẹ̀sìn ọlọ́run tó tí a mọ̀ pé a kò sáyè ní àlérélé ìṣe ni tàbá ní ká ṣe yóò tún lídì sí nǹkan mi tó tún lágbára ni ká mọ̀ ṣe irú ìdájọ́ yìí náà ni ọba ẹni tí wọ́n bá ṣe pé bóyá accident ni ṣe pé accident yẹn wá dípò pé gbogbo àwọn oríkì rẹ̀ ti fọ́ ti fọ́ lọ́mọṣáláwá ń bẹ́ o lọ́mọṣáláwá níbẹ̀ ṣe pé oríkì yẹn ti já wẹ́lẹ́wẹ́lẹ́ tí ò ṣe é fọ́ kàn má so káfẹ́ kan fi kalẹ̀ àwọn tó bá ṣe pé àwọn ibì kan ló ti bàjẹ́ lára rẹ̀ náà tó pé ẹ̀mọ̀ ọkùnrin sá sànú so bá rí àwọn accident oríṣiríṣi rí ẹ̀rọ ọlọ́wọ́n báyàn tí pé ẹ̀jẹ̀ ó ti bu ẹlòmíì tó kọ́dà wọ́n try láti arrest ẹ̀jẹ̀ yẹn láti stop rẹ̀ wọ́n ní rí stop rárá nígbà míì ìpè ẹ̀jẹ̀ wọ́n sáà mọ̀ bleed ní gbogbo oríṣiríṣi ni irú yẹn Islam ẹ̀nì àdínà yóò sọ̀rọ̀ ìrọ̀rùn ní Islam bá dé ìrìn ní dandan ọ̀yà ẹ̀ tu kódà tó bá ṣe pé ní hospital wọ́n ti ṣe òkú débi pé ah bó ṣe wà yí o bóyá gbogbo àwọn oríkèrè ti kan wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n wá páàkì ẹ̀ ṣe ẹni bọ́n ṣe páàkì rẹ̀ ẹ má tù ní hospital bọ́n ṣe páàkì rẹ̀ kalẹ̀ àbí kó jẹ́ Allahu Akbar Islam ó rí ìṣe púpọ̀ jù ẹ má wulẹ̀ tu tòǹtẹ́ kan ṣe náà ni pé tí a kó bá rọrùn fún yín láti pé kẹ ẹ ríta yàmọ́ mọ̀ ṣe tẹ́ ẹ bá sì rí ṣe ọ̀tẹ́kùnlọ́ha mastata'tum so ẹ lọ lè kírun sí lábẹ́ náà òun ti kò ní ìdíkẹ́lẹ́ ẹ máa wẹ̀ so irú ẹ̀ náà ló ní í ṣe pẹ̀lú ẹni tó ṣe pé bóyá ńgbà tí ó wá ní accident yẹn so ẹ rí i pé ojú rẹ̀ wà ojú rẹ̀ ò bàjẹ́ ọwọ́ rẹ̀ náà wà kò bàjẹ́ ìyá mọ́m lè ní àdá ní sílẹ̀ àmọ́mù fúnrú ẹni yẹn ni so ohun tí àfa ṣe ní àlàyé ni eléyìí sẹ́ni tó wá ṣe pé oríkèé kan ó ti lọ lára rẹ̀ bóyá pẹ̀lú accident náà ní àbí pẹ̀lú àìsàn ni ṣẹ́mọ̀ àìsàn máa ń tẹ̀lé ní débi pé ó ní ẹ̀gẹ́ kankan lára rẹ̀ bóyá apá tó máa fún ní artificial àbí ẹ̀ṣẹ̀ àbí ọ̀rùn ọwọ́ tó rú àwọn oríkèé yẹn níjọ́ tí òkú bá kú wọ́n remove wọ́n yọ ni wọ́n ní fi àwọn kìnìún artificial yẹn wọ́n ní fi sín pọ̀ mọ́ ọ̀ká ọ̀sọ̀tàn tó bá ṣe pé ó rọrùn láti yọ wọ́n tó wá ṣe pé nǹkan tí ò rọrùn láti yọ kú ni ẹ̀sílẹ̀ bẹ́ẹ̀ náà ẹlọ́lẹ̀ sin papọ̀ ṣẹlẹ̀ yìí náà ni ohun tí àwọn àfáà tí wọ́n sọ lórí àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wíwẹ òkú ṣùgbọ́n wíwẹ ọmọ kékeré kò sí yàtọ̀ láàrin wíwẹ ọmọ kékeré àti àgbàlagbà kò sí yàtọ̀ níbẹ̀ so bí ó ṣe wẹ ọmọ kékeré náà ni ó ṣe wẹ àgbàlagbà ṣùlẹ́yìn wíwẹ̀ tán tí yẹn bá wẹ òkú tán tó tún kù nínú Islam òun náà ni kí yẹn ó fi aṣọ sí i láà tó ẹ̀rí pé mo ṣàlàyé níjẹ̀jọ́ wípé ní tó dájú ni kí yẹn ó rí nǹkan kan tí ó di gẹ́gẹ́ bíi tébù tí wọ́n tẹ̀ kalẹ̀ tó kí wọ́n tẹ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n bá ní magsala tí wọ́n níbi tó ti máa ń wẹ òkú so irú yẹn wọ́n ti tẹ̀ aṣọ kalẹ̀ tẹ́ bá débi tó ti máa ń ṣe kí ni magsala yẹn ọ̀nà méjì ni wọ́n máa ń kọ́ kalẹ̀ wọ́n kọ́ bí tí wọ́n tẹ aṣọ sí wọ́n kọ́ bí tí wọ́n máa gbẹ́ tó gbé òkú sí so yustahabu an tubsata ahsanul akfan wa awsa'uha so èyí aṣọ tí yẹn bá fẹ́ fi òkú yẹn ẹ kọ́ tẹ alákọ̀ọ́kọ́ kalẹ̀ thumma tubsatu athaniya alayha thumma thalitha so yóò tún tẹ ẹlẹ́ẹ̀kejì lé yóò tẹ ẹlẹ́ẹ̀kẹta lé so aṣọ yẹn sì gbọ́dọ̀ fẹ̀ tó ṣe pé tí ẹ bá wo tí ó kárí rẹ̀ aṣọ tí ó lè yíyàn ko tí ó yíyàn po ẹni pé tó pé tán fi wé tí ó ka ènìyàn ní ara náà ni ẹ kọ́kọ́ tẹ kalẹ̀ náà bákan náà ìgbésẹ̀ kejì lẹ́yìn ìgbà tí ẹ bá tẹ aṣọ kalẹ̀ tán lálákọ̀ọ́kọ́ yóò al-mayyit ila al-akfan masturan ẹ wà lift yẹn ni pé wà gbé òkú yẹn lọ síbi aṣọ yẹn tó ti bẹ́ẹ̀ náà o masturan ìhòhò rẹ̀ yẹn ẹ sì kọ́va rẹ̀ o ẹ fi bóyá aṣọ kan ni àbí tó wẹ̀nù kan ni ẹ fi bo ìdodo ọkùnrin síbi eékún rẹ̀ mo ṣàlàyé níjẹ̀jọ́ ipe àkì ń wọ bàǹtẹ́ bàǹtẹ́ nìkan kọ́ kìí ṣe pé ojú ara nìkan ni òhò ọkùnrin láti ibi ìdodo dé ibi eérúkún ẹ̀dà aṣọ bò pẹ̀lú aṣọ yẹn náà lẹ́ẹ̀fi múvu òkú yẹn sínú aṣọ tó ń jẹ́ aṣọ funfun tí ẹ tẹ́ kalẹ̀ mẹ́ta fún ọkùnrin tó ẹ wàá gbé òkú yẹn ẹ wàá ẹ gbé lórí aṣọ tẹ bá gbé lé tán tẹ bá wá daṣọ òun bò ìbẹ̀lẹ̀ tí wàá wá ọ̀nà tẹ́ fi yọ aṣọ tẹ́ fi bò ó ní ní ìdòdò sí eékún rẹ̀ yẹn ẹ fààyọ̀ kó mẹ́ tòun ti bẹ́ẹ̀ náà ara rẹ̀ gbọ́dọ̀ sí kalẹ̀ o náà wọ́n fi ní pé ó nídìí kálọ̀ lè wá àwọn àfà pàtàkì lọ àwọn tí wọ́n máa ń ta eh, àwọn fídíò kíní cd kìsẹ̀t kankan tó bá ti béèrè pé n tẹ nídìí náà nìyẹn kódà even tẹ bá tún lè tó bá lè wo orí youtube náà tẹ bá ti tẹ tẹgzil almayit tẹgzil almayit ẹ̀rí mbẹ́ẹ̀ practical rẹ̀ ẹ̀rì lórí youtube ó wà mẹ́ ẹ̀rì ara àwọn àǹfààní táwọn lo àwọn bí nǹkan burúkú ṣe kún sórí àwọn nǹkan ìyẹn tó wọ́n mọ́ wo nǹkan burúkú àwọn nǹkan tó dáa tó tí yẹn máa ń wò lórí irú àwọn nǹkan yẹn nìyẹn tó lórí youtube kò kàn sọ textile elmejit ní pé bó ṣe máa ń wẹ òkú àbí funeral muslim funeral prayer ṣùlọ lè wò àwọn muslim funeral ẹ̀rẹ̀ eh, bath ritual uh, ritual bath funeral ritual bath kò lọ léwò wàá rí bẹ́ẹ̀ wàá rí nínú tẹ́ ìpínyìnbó náà lọ bá tẹ̀ wàá rí tó wá lárúbá náà lọ bá tẹ̀ wàá rí tí wọ́n sì gbé wá ní orí youtube tò yẹn ó jẹ́ àǹfààní fún kálukú lẹ́lẹ́nu kálukú rí àṣìṣe tí kálukú ń ṣe nípa à ń wẹ òkú yìí so lẹ́yìn ìgbà tá a bá ti gbé òkú yẹn tán so a fi aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn a fi wé eléyìí ni tó dáa jù fún ọkùnrin torí ó mẹ́nu sahih bukhari nabi sallallahu alayhi wa sallam wọ́n ní kúfin rasulullah sallallahu alayhi wa sallam min salasati siyabin bayidin kí wọ́n wí ànábi sallallahu alayhi wa sallam ní aṣọ mẹ́ta ni wọ́n fi wí ànábi gbàtà nábi kú bíìdìn aṣọ yẹn sì jẹ́ aṣọ tó funfun white ní mẹ́tẹ̀ẹ̀ta sọ̀ṣẹ̀wòlíyà ó sì jẹ́ aṣọ tó ṣe pé ó mú ṣe tó soft lọ́wọ́ kìí ṣe aṣọ tó ṣe gbàgìdì tí pé wá tíkì ó soft tí pé yóò ṣe wé láti fi wé òkú so anabi sallallahu alaihi wasallam bí wọ́n ṣe wí anabi nìyẹn kódà kò sí ìmáàmà níbẹ̀ anabi ò wí láwọn ní fún so kò sí bàǹtẹ́ kankan níbẹ̀ so aṣọ yẹn náà ni bó ṣe wá máa ń sin mùsùlùmí náà ni eléyìí tí ní títí ọkùnrin tọ́. So, ní nǹkankan bẹ tí mi ò ríbi débẹ̀ ní ìjẹ́ jọ òun náà ni obìnrin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin níbi wíwẹ̀ ti obìnrin ṣe rí àwọn tó bá ń wẹ obìnrin ẹ̀yin obìnrin náà ẹ̀yin lọ lè wò bíbù náà ṣe máa ń wẹ obìnrin náà wọ́n ṣàlẹ́ẹ̀rì lórí YouTube náà so wọ́n fi hàn yín bí wọ́n ṣe máa ń daṣọ bùtẹ́ níjẹ́ kí nǹkan kan hàn ní ara rẹ̀ tóbìnrin kan ní ẹ̀kàn dáàbò gbogbo ara rẹ̀ abẹ́ aṣọ yẹn náà lẹ́tì máa da omi sí lẹ́tì máa wẹ̀ ẹ gbọ́dọ̀ po sí òhò kíkẹ́ wa bọ́ sí ibi tó ṣe kíkẹ́ wa bọ́ ara rẹ̀ kalẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so obìnrin náà ni ó sì wẹ̀ ọkùnrin yìí wẹ̀ obìnrin ọkùnrin yìí wẹ̀ mi kọ́ra bàbá kò lè wẹ̀ ọmọ rẹ̀ tó jóbìnrin bàbá ò lè wẹ̀ so bákan náà ìyá ọmọ rẹ̀ ọkùnrin ò lè wẹ̀ so ọkọ àti ìyàwó náà ni wọ́n lè wẹra wọn tí jẹ́ndà wọn yàtọ̀tọ̀ síra wọn ni pé tí ọkùnrin àti láàrin ọkọ àti ìyàwó ni ẹ̀gbọ́n àtàbúrò tán bá jọkùnrin síra wọn ni àfi tán bá jẹ́ obìnrin síra wọn so kò àti bá mi ni ọ gbọdọ̀ wẹ ọkùnrin ò lè wẹ obìnrin obìnrin náà lè wẹ ọkùnrin bákan náà tí wọ́n bá àwọn obìnrin bá fẹ́ wẹ obìnrin ó ní tó bá ṣe pé irun rẹ bá ti jẹ́ pé irun tó wọ́n dì ní àbí wọ́n kó wọ́n tù wọ́n wà bá sí ọ̀nà mẹ́ta tí wọ́n bá sọ́nà mẹ́ta bó sì wá nu súnà nàbí sallallahu alaihi wasallam lẹ́lẹ́ yìí tó ń jọ tí ọmọ ànábì kú tó bá nàbì ti sọ fún àwọn tó fẹ́ wẹ̀ nìyẹn ànábì ní ànábì sallallahu alaihi wasallam sọ fún ẹ pé ẹwẹ́ lẹ́mẹ̀ta ẹwẹ́ lẹ́ẹ̀márùn àfẹ́mẹ́je tẹ bá ti di pé ó bá ti dá bẹ́ẹ̀ dẹ́lẹ́yìn náà kẹ́ ṣì tú irun rẹ̀ kẹ́ wá bá sí ọ̀nà mẹ́ta tó léyìí náà ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin rẹ̀ bákan náà tí ìkànnà rẹ̀ bá gùn so wọ́n lè gé kò sí ẹ̀ka tó gbà mọ́ àkè ń fa irungba irungba ọkùnrin so rí bí wọn gbé ṣe fárungba rẹ láyé bí ṣe máa fa láyé òun náà ni bí ìyẹn ṣe máa ń fárungba obìnrin ṣe fìrungba ọkùnrin rẹ̀ náà nìyẹn so wọn gbọdọ̀ fa kódà ẹ̀tàn yà ẹ̀ ṣe dáadáa tí ó ṣe dáadáa tí tí ó fi tó tó tó pété gbogbo ṣe kó wà láyé náà ni yóò ṣe wà so léyìí náà ni àwọn ẹ̀kọ́ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fífi aṣọ ẹ̀yẹn ní wíwẹ̀ àti fífi aṣọ sí ọkùnrin lára ẹjẹ́ tí wọ́n wá ti fífi aṣọ sí obìnrin náà ní ara tó fífi aṣọ sóbìnrin lára obìnrin aṣọ obìnrin náà òun náà bẹ̀rẹ̀ láti mẹ́ta so bákan náà ó bẹ̀rẹ̀ láti márùn mẹ́ta márùn méje so tóbìnrin wá ní tó bá ṣe pé wọ́n bá wá rí i pé ah, àwọn rí i pé àwọn fẹ́ wo aṣọ fún un tí ó jẹ aṣọ dẹ́rẹ́ẹ̀ ẹni pé aṣọ tó jẹ bíi bí aṣọ jàlábí àtàwọn obìnrin máa ń wọ̀ gáàrùn wọ́n lè wọ́ fóbìnrin àwọn kó jẹ́ white so àbí kó sì jẹ́ pé àwọ̀ mi náà ni kò ṣe kankan fún obìnrin so bákan náà wọ́n sì tún lè wọ́n wà lẹ́yìn ìgbà yẹn so wọ́n lè tún lo khimar fún wọ́n lè fi wọ́n lè fún obìnrin ẹni pé ní jìlbáàbù rẹ̀ so lẹ́yìn ìgbà yẹn kẹ́sọ̀ á fi aṣọ mẹ́ta kí wọ́n fi wé àbí aṣọ márùn-ún so wẹ́rí pé obìnrin wa jẹ́ méje papọ̀ so kò sí nǹkan tí ó burú níbi títí tán bá ṣe bẹ́ẹ̀ fún obìnrin tó lẹ́yìn ìgbà tí wọ́n bá wọ aṣọ fún obìnrin tán tàbí wọ́n wé aṣọ fún ẹ̀ẹ̀tàn wọ aṣọ fọ́kùnrin àtobìnrin náà tán so wọ́n wá mú òwú òwú yẹn wọ́n wá fi perfume àbí lọ́fíńdà wọ́n fi sí àti káfúrà so wọ́n wá fi ra imú rẹ̀ wọ́n fi ra ẹnu òkú yẹn àti igi imú rẹ̀ wọ́n tó fi ra ojú rẹ̀ so perfume tí wọ́n máa ń fi ránu àti etí rẹ̀ méjèèjì so àti gbogbo ibi tí ó jẹ́ ibi àwọn oríkèéríkè ara rẹ̀ so wọ́n fi perfume ra kó sí nǹkan tó yẹn ní pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fi aṣọ síra tọ́tọ́ ti fi sínú aṣọ tí wọ́n wá fi àwọn kìnìyàn ra so bákan náà ibi tó máa ń forí kalẹ̀ náà èèyàn tó lè fi pẹ̀fíìmù síbẹ̀ náà kò sí nǹkan tí ó burú ń bẹ̀ bákan náà èèyàn sì lè fi pẹ̀fíìmù sí gbogbo ara rẹ̀ yẹn náà kí wọ́n tẹ̀ sí lára èèyàn náà kò sí nǹkan tí ó burú èèyàn ní kọ́ kí wọ́n fi bákan náà yustahabbu an yutayyiba àwọn ọgbọ̀n yìí tó mọ sọ lẹ́ẹ̀kan tó ń lè fi pẹ̀fíìmù sí kò sí ní àwà ah, mú aṣọ tàbá fi ìyẹn ni pé lẹ́ṣẹ́ nígbà tán bá daṣọ bó tán ojú rẹ̀ táwọn sọ gbogbo pẹ̀fún tó wọ́n fi sí wọn ní ti kọ́bà ojú rẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ̀sẹ̀ wá fi aṣọ yẹn wé ojú rẹ̀ ní wọ́n ẹ̀sẹ̀ wá dì ṣùgbọ́n ìgbà tó bá dì tán tọ̀ wọ́n wá fi okùn wọ́n fi dì tán kán sì dì tí wọ́n sá lọ okùn mọ́ ṣùgbọ́n yẹn ni wàá wà ní pẹ́tọ́ wọ́n ti parí aṣọ fífi sí la lẹ́yìn ìgbà tó bá fi aṣọ sí látán kò sí nǹkan tó tún kù ju pé kí wọ́n lọ lè kí òun sí la so irun kíkí inú nǹkan tí èèyàn máa ń kàkún fún mùsùlùmí ni ojúṣe láńlá ni láti fún mùsùlùmí kí o kírun tí o kú yẹn la so irun kíkí sí la lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ṣe àlùwàlá tán bákan náà àwọn tí wọ́n wẹ òkú ẹni wẹ òkú so n tí ó ṣe náà ni pé ó lè bá wọn kírun kéde pé dandan ni pọ́n wẹ̀ kú tán bóyá àwọn náà ìtọ́lẹ̀ wẹ̀ o ìyẹn lè má wẹ̀ àlùwàlá lè yẹn ó kàn ṣe so le ni tí yẹn bá wẹ̀ òkú tán so bákan náà tí yẹn ba ti bá wọn gbé òkú ni pé ba bá wọn wẹ̀ ó bá wọn gbé àbó bá wọn mú so wàá kàn ṣan ọwọ́ rẹ lásán ni ọwọ́ lè yẹn kàn ṣan so léyìí náà ni nǹkan tó wà nínú sunnah nabi sallallahu alaihi wasallam so irun kiki sẹ́ni tí ó ẹni tó jẹ́ ìmáàmù yóò wà níwájú so àwọn èèyàn ó tò lẹ́yìn ìmáàmù tí ro bá pọ̀ ó dáa àmọ́ yẹn ò túmọ̀ sí pé ká wá torí pé afẹ́kẹ́rò pọ̀ níbi ìrún ká mọ wá rá òkú láre so kò dáa òkú mi ó kú látàárọ̀ wọn ní sin bọ́rọ̀ <clears throat> yóò wá di ìrọ̀lẹ́ so àbí kó dijọ́ kejì tó pa àwọn fẹ́ kí èrò pọ̀ mẹ́ so òkú mùsùlùmí yẹn jẹ́ kó máa pẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní inú nǹkan tí yàn máa ń kánjú ṣe ní òkú òkú mùsùlùmí ẹ̀yìtì ẹ̀yìtì wà ń kánà khayran tuqaddimunahu ilayhi tó bá ṣe kó bá jẹ́ ní eré ní ẹ̀tìtì jí kó lọ lè bá dáadáa rẹ̀ tó bá jẹ́ pé yàn bú ni fasharrun tada'unahu an riqabikum aburú yẹn ẹ̀tìtì múvù ẹ̀ kú láyé nítòsí yín náà ni nípa òkú sínsìn tí yàn bá wá di pé wọ́n fẹ́ kírun sí òkú la tó ìkírun sókú la kì í ṣe nǹkan tí ó le rárá àkọ́kọ́ ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá sálò àlá kódà èyí tó dáa jù ni kéèyàn fi bàtà kí kéèyàn fi bàtà kéèyàn fi kí ọ̀run ìwọ̀n òkú kíkí àmọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ni pé kéèyàn ó rí pé bàtà yẹn ọmọ kò sí ẹ̀gbin bẹ́ẹ̀ kò sí ẹ̀gbin bẹ́ẹ̀ so kò sí ìgbẹ́ kò sí ìgbẹ́ ọ̀lẹ́mọ kódà tí ìgbẹ́ bá lẹ́mọ ànábì ni ẹ fi ẹsẹ̀ yẹn fi gbólẹ̀ fi gbóyè pẹ́ fi gbóyè pẹ́ tẹ bá ti fi gbóyè pẹ́ ó ti mọ́ nìyẹn ó ti mọ́ nù sọ ànábì sallallahu alaihi ni ó sọ bẹ́ẹ̀ ànábì ni sallu fi ni'alikum ànábì ni ẹ máa kírun pẹ̀lú bàtà yín so irun yẹn ni ó ní ṣe pẹ̀lú irun tá à ń kí náà yẹn lè fi irun kí bàtà yẹn lè bàtà kírun tó bá kan náà irun òkú so ìyẹn tẹ̀ wá ṣe ṣe púpọ̀ jù yẹn da púpọ̀ jù so kí ni so àmọ́ ibi tí àwọn èèyàn ti rí ẹ̀rí eléyìí kì í ṣe dandan kẹwọn tó fáwọn kan kan bọ́ bàtà wọn èèyàn lè má bọ́ bàtà kúrò òun gan ló tẹ dára jù láti má bọ́ bàtà láti fi kí ìrun sí òkú lára so tẹ̀kùfẹ́rọ̀ mẹ́rin náà ní bẹ níbi ìkírun sí òkú lára ní ìtọ́gbàjúmọ̀ tẹ̀kùfẹ́rọ̀ mẹ́rin náà ni so tẹ̀kùfẹ́rọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n ti Allahu Akbar suratul Fatiha lọ́ka Al Fatiha so àwọn afáàmì ni pé tí yàn bá kasúrà sí kò sí tó burú jù àmọ́ àkọ́l tó kéré jù kò kasúrà tó fatiha tó ẹlẹ́ẹ̀kejì torí pé ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn bá ti Allahu akbar náà ni sọ̀látù àsàlátù sọ̀látù wo ni sọ̀látù ibrahimiya ẹ má jẹ́ ká mọ tán ara wa jẹ́ kẹwọn ní ẹ sọ̀látù fati sọ̀látù ibrahimiya àbí ìtọ́ bá rọ̀ lọ́rùn tó ewu níjẹ́ ìtọ́ bá rọ̀ yàn lọ́rùn ṣé ẹ̀sìn ẹ̀sìn ànábì ẹ̀sìn tá ṣàlàyé tó clear tó clear so gbúrú àwọn nǹkan báwọn kí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bá ẹnu jẹ́ ni kí àbí tó bá rọ̀ lọ́rùn ṣé ń jọ́ta nẹ́bí ń kọ́rin yàn àlẹ́bí ò ti sọ fún wọn pé ẹ̀sọ̀ yìí tó bá rọ̀ yín lọ́rùn ní kẹ́ ẹ ṣe kódà kò yọ kẹta kámọ́ jiyàn rẹ̀ kí so ẹ̀hún náà ni allahumma salli ala muhammadin wa muhammad kama sallaita ibrahim wa ala ibrahim innaka hamidun majid allahumma barik muhammadin wa muhammad kama barakta ala ibrahim wa ala ibrahim innaka hamidun majid yóò ṣe Allahu akbar so ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tí o bá ti ṣe Allahu akbar ẹlẹ́ẹ̀kejì tán èèyàn bẹ̀rẹ̀ àdúrà fún òkú yẹn so yóò ṣàdúrà fún òkú so Allahumma ighfir lahu Allahumma irhamhu Allahumma naqqih min adh-dhunubi kama yunqqa ath-thawbu al-abyadu min ad-danas gbúrú àwọn nǹkan èèyàn ṣàdúrà fún Allahumma ighfir lahu Allahumma in kana muhsinan fasid fi ihsanihi wa in kana musi'an fatajawaz an sayyi'atihi gbogbo Allahumma idkhilhu jannata Allah so àwọn àdúrà yẹn yóò ṣe fún bí yẹn bá ṣe lágbára máa bí wọ́n bá ṣe mọ̀ màmá yìí tó dáa jù kí wọ́n wá yìí tí wọ́n wà ní súnà nàbí sallallahu alaihi wasallam tí a kà yìí so tí wọ́n bá ṣe yẹn tán tẹ̀kíbíra ti di ẹlẹ́kẹta èèyàn sọ Allahu akbar tẹ̀kíbíra di kẹta ẹ̀ tẹ̀kíbíra di ẹlẹ́kẹrin so lẹ́yìn ẹlẹ́kẹrin yóò kàn dákẹ́ díẹ̀ ó sì sálámà yóò dákẹ́ díẹ̀ yóò sì sálámà ni so ètò wà ní súnà nàbí sallallahu alaihi òun náà nìyẹn kọ́lọ̀ kọ́ mọ́ṣá so bóyá kí n tó máa tó bọ́ sí ọ̀rọ̀ bí a ṣe gbé òkú ọnu sàárè so tá a bá rí àwọn tí a bá fẹ́ kọlù so a lè kọlù ó dàbí àwọn kọlù kọ̀ọ̀kan tí ń wọlé. Naam. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Abdullahi. Naam, ẹ káàbọ̀. kìí ṣe bí ọtẹ pé ká wọ eh, aṣọ fún a faṣọ àbí wọ́n ní pé aṣọ tó fi ń kírun pé bóyá ó special pé bóyá yẹ tó fi fún tó kú ìwọ́n ọkùnrin ọkùnrin fún ọkùnrin òun náà ni aṣọ bí ìbora náà nìkan fún ọkùnrin ó kéré jù fún ọkùnrin tí bá lo lè lo ẹni tó bá ní kó bá so kó sáà máa di àníyàn kankan máa kó mọ́ láti àdìọ́ kankan pẹ̀lú rẹ̀ kó kẹ́mọ̀ pé aṣọ tó ń fẹ́ fi sín lásán náà ni sòsòrò aṣọ ara mi kò yàtọ̀ gbátá ti fi ṣe ara mi tó ti tán so wọ́n lè fi wé òkú báyẹn náà so kó jẹ́ mẹ́ta àti kó jẹ́ márùn so kó sáà jẹ́ odd number wítìrì náà ni ètò ìṣe kókó níbẹ̀ so wallahu a'lam nà obìnrin nìyẹn lè wọ aṣọ bí aṣọ tí so wọ́n lè wọ̀ fún un kọ́lá wọn lè wọ àṣìmọ́rù fún obìnrin kò sí nǹkan tí òru ń bẹ̀ so wallahu a'lam naam wọ́n tún wà jazakumullahu khairan naam. Uh, okay. Hello? Assalamu alaikum. Wa alaikum ¿Eso era Jackie? ¿Qué? Ah, bueno, sí, coche. نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله ماشي هو من ذاتك يا كاوسة يا ابو تكبير عليك امم انا عباد المصوفية وطروفية باتي ها كوسيري فوني بوشيري لما يصلا يفوني so ẹni tí ó bá fẹ́ mọ òkodoro yìí tí mò ń sọ so ẹ lọ lè kà nínú àwọn tíra tó jẹ́ tíra hadith anabi sallallahu alaihi wa sallam àbẹ̀ tí ó bá láǹfààní yẹn ẹ lọ lè wo bó ṣe máa ń kírun sí òkú la ní nínú haram ẹ lọ lè wò ẹ rí ń bẹ́ẹ̀ naam tí ẹ bá ti ṣe tàkùrọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rin tán ni ó rà dákẹ́ díẹ̀ nìyẹn ó sì sálámà gbogbo àdúrà níbi ẹlẹ́kẹta lèyẹn ti máa ń ṣe وعليكم السلام ورحمة الله نعم نكاوة نعم كنين ينقاتي وهو دينيو السلام عليكم اتوالي السلام عليكم tó ọ́n kọ́ọ̀tù ní kọ́ọ̀tù ni wípé ìjọ́bìnrin náà àwọn náà wa sí ìrún. Alákọ̀ọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì àwọn ìlú ọwọ́ bàtà àwọn ìlú ọgbọ̀ bàtà ìwú lọ́dá jù. bẹ́ẹ̀ ni ìgbà tó ṣe pé ọ̀rọ̀ ọ̀run náà ni à ń sọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni obìnrin náà lè àmọ́ ní ẹ̀yìn náà ni. tí wọ́n ní dúró síwájú ẹ̀yìn ni kí wọ́n dúró gbogbo tó bá ti ń kàgò tí ẹ̀yìn ni kí wọ́n wà tó kán tí ọ̀ràn sí yàtọ̀ ń bẹ̀ pẹ̀lú ti ọkùnrin. aleykum salaam wa rahmatulah. náà mẹ́ka bọ̀. mo ní gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ló ti máa ń gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sí ti pọ̀ sí Eh. tó bá kú ẹmọ kírun sí la ẹni tí bá kírun déédé bẹ́ẹ̀ ni ẹni tí kírun déédé ọ̀ akíkàndá kan sí àbẹ́ aláìkí rárá wọn fẹ́ yàtọ̀ síra wọn so naam. Tọ́lá nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ní kí mọ̀ ní tára kà sọ́lá faqad kafar. Tó bá ti fi hàn kalẹ̀, ẹni ẹbí kẹfẹ́ rí aleykum salaam. àtúnṣe o. náà mẹ́ka bọ̀. ẹkú gbọ́dọ̀ pẹ̀lá. alhamdulilah. ó kọ́ mi láti bẹ́ẹ̀ náà ti kojú wa. náà mẹ́ka bọ̀. náà ẹ ṣe agbádùn gbọ̀ngbọ̀ ọ̀la nípa bá ti hmm. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tí mo wí náà ni pé mo ti mẹ́rin wà bóyá ẹ̀gbọ́n mi mo ní al-ahadu baynana wa baynahum tarku as-salah wa man tarakaha faqad kafar anábì ló sọ bẹ́ẹ̀ pé àdéhùn tí ń bẹ láàrin tó wà láàrin wa tó wà láàrin àwa mùsùlùmí àtàwọn kèfèrí òun náà ni ìrun tó tó bá ti fi lẹ̀ tí ò kí iṣẹ́ tẹ́mẹ̀kọ́ ni ẹ ti di kèfèrí nù kò rújú naam ẹkùnmọ̀ ní bèèrè méjì lẹ́dàkùn. náà mẹ́kàwọ̀. àkọ́kọ́ àwọn kìnnà sí òkú la sí ìlú hmm. máa ń sí òkú wo ẹ̀dàkùn hmm. ṣe. kò ní ìdí kò ní ìdí kan mọ́ sí ìwòfá kò ní ìdí náà. sáfù mélòó la lè sọ ẹgbẹ́ tí wọ́n sọ tó kọ́. ẹ̀yà ó kéré jù mẹ́ta sáfù mẹ́ta ó kéré jù sọ́fù mẹ́ta so bí ní la àwọn tí a bá fẹ́ pè ká pẹ̀ sí oríyìn ètò ọjọ́ ti lọ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àbíkà mọ̀ nìṣó ni ẹ̀ pàtì ní táìmù díẹ̀ sọ̀rọ̀ jẹ́ gbélé iná ọ̀yá. aleykum salaam ẹ sọ̀rọ̀ jákè dáadáa. ah ọkọ̀ tì ní èmi kọ́ òun. Eh, so wọ́n ní táìmù ti lọ fún àwọn tí a bá fẹ́ pèsè orí lẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine. فتخرج مني عند أقول فأقول سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته